pé wọ́n yìn fún àwọn èèyàn pé káyọ̀ máa ṣọ́ra tó máa ń lọ rí àwọn tó ń ní ọ̀nà ọba tó lọ tó láwọn èèyàn méjì kan tó máa ń tẹ̀ sí àìsí wọ́n máa dá mọ́tò tó máa yọ sí lójijì pé tẹ bá rí wọn tó yọ sí lójijì pé ẹ má kùn máa tẹ tẹ bá lè gbà wọn kẹ gbà wọn tó tẹ bá dúró wọ́n fẹ́ ṣèyàn ní ṣùkà ní so question mi wá lélẹ̀ téèyàn bá gbá ẹni bẹ́ẹ̀ wọ́n á pè é ṣé ẹni tó gba tó ṣe rí tó yọ sí ó gba kó látàrí pé lè ṣòro ti ta ẹ̀ ṣé dájọ́ pé ó pààyàn náà ló máa lè fún ìyàwó tó rí. ẹnu ara ṣe ní láboró bí ẹ kọ́ fáwọn tó fẹ́ ṣe ní láboró tó sì mú nǹkan tó lè lékè ṣèṣe láboró pẹ̀lú ọjà mẹ́rin ó sì dá ẹ̀rọ ìrìnnà tí ìrìnnà tó rí bẹ́ẹ̀ ni téèyàn mọ̀ pé lágbájá ìgbọ́dọ̀ ṣe tán ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta gẹ́gẹ́ bí àti pé kọfà pẹ̀lú ọgbẹ́sẹ̀ ìbáwọ̀ tí kò ká kúndà àbí ẹ̀ ti mọ tẹ́lẹ̀ kò sí fẹ́ nìkan kò tí ò bá gbà ẹ̀ láti ìfẹ́ di ara ẹ̀ pẹ̀lú aṣọ́lágbà wọn ìyẹn á gbé dáfò sọ sọ ìlà tó mẹ́rin lé ẹ̀rọ kan nígbà tí arákùnrin jọjọ àlẹ́ ìpínlẹ̀ àlẹ́ ìjọba ní ló gbé kalẹ̀ nígbà bí awé ẹ̀dá tẹ́tẹ̀ dà ẹni fún mi àti bá fún kọ́tù sákì ní ọdún ìgbẹ́ ìyá rẹ̀ tó bá pa mí ńkọ́ àdá fi jáde tó tẹ́ bá pa ńkọ́ àwọn bá fi jáde. Jáfù sọ èyí ẹ̀tẹ́ yẹn mọ̀ pé ó mú kàwúrọ̀ olùkẹ́ tó bá yẹn létí o tí wàá lọ pàmò ẹ̀yọ́ pé mo ní mo lé lórí ẹgbẹ́ tó lẹ́nu Porque eu vou aí, eu vou ver um lado da vida, né? Eu vou ver Quem vai lá, pegar. Nem não oferece, cara, nem quero. Agora, o que ele quer, tá? Não é essa agora, ele vai querer. Não vai lá colocar, nem cara, ele não vai. Nada disso. Nada disso. Nada disso. Nada disso. Nada disso. Nada disso. Nada disso. Nada disso. pé ayé náà sábà tó ní gbogbo ọmọ kẹrẹ àti kékeré ọmọ rẹ sí ìṣòro abẹ́lé wọn bẹ owó wájú. ayé tó ní pé òun fẹ́ rí ìka àdùnmí wájú ìlú ọdún báyìí ẹjọ́ rí kẹ̀lú lórí òun wájú. Ìkọ́tù lè rí ìka ìkọ̀ wájú. Ọ̀dọ́ wa ló pé ní táwọn ọlẹ̀ abẹ́rẹ́ àdìsí pẹ̀pà ló sọ ọmọ tí ó jẹ tó lé kẹ̀kẹ́ méjèèjì nìyẹn máa kọ́kọ́ torí àlẹ́ ẹ̀fẹ́ rẹ lókè ló fún ọjà ìlọ yóò wọ lẹ̀ ṣùgbọ́n tí wàá wo wájú ẹ̀tọ́ pàtó rárẹ̀ yìí ìwọ wájú akẹ́yìn àwọn pẹ̀pà ní bẹ́ẹ̀ máa wájú inú ọba pọ̀ bí àrùn tó lọ́ máa wájú láyọ̀ lẹ́gẹ́ tí ó jẹ àyà ìpàpà tó yẹ kí ló ń kó pọ̀ lórí ti ẹ̀kọ́ lẹ́gẹ́ wọn wá lórí ojú ṣe ń lọ kẹyẹ náà ló lè fa kó padà wo ìgbọ́tọ̀ àbúlé ẹgbẹ́sì tọmọ sí àlùfáà sọlá ìtìfáà tó lè káwé yẹn lórí ọ̀rọ̀ tó ń jẹ́lẹ̀ àdìyẹ wa ìṣàkóso àti ọ̀fọ̀ wa ìtìláṣù ìrìnàjò pé ìdíyìn àwọn títẹ̀ tọ́nà àwọn jẹun díẹ̀díẹ̀ tọ́wọ́ tó wá ọdún pàápàá yìí sẹ́gbẹ̀ẹ́ àgbà òtún ní kó dúró lé olùwà ìfúnpẹ́ kí ẹ̀yà ló pé àdìsẹ́ ẹ̀fẹ́ ìfúnpẹ́ tí ó àtọ́ fún yẹn pé tó bá ti bẹ̀rẹ̀ lónìí lọ sáwọn ẹ̀dẹ́gẹ́ ni mo wá ṣe mo àkàrẹ́ ìlú tó gbìyànjú ẹ̀dẹ́gẹ́ ni mo wá ṣe mo fà á. ìbéèrè ti di apá kan ṣe àṣùlẹ̀ àdìmẹ́ láàrin àwàdà yìí ń sọ̀rọ̀ lórí pé kí ẹ̀ mọ́ náà ìrìn àti sọ́dá sọ́dá pọ̀ fún wa ká náà náà pa. apá yìí wọ́n sọ pé àtàrà ìná àgbà yẹn gbédé bí àwọn tí wọ́n ń sòkú inú ìná àgbà yẹn. apá yìí wọ́n sọ pé tó kò bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ tó kú kóòkù bá kú bára àlẹ́ sọ pé kéèyàn ka yà sí fún un ẹ bá tó dé ìtẹ̀lẹ́sì bọ́yá kulè ní bọ́yá máa gbárọ̀ pé kéèyàn káyà sí sínú sàárè yẹn so àpàtó wa káyà sí nígbà tó bá dé ní bóyá jọ mẹ́ta bóyá jọ márùn bóyá jọ mẹ́rin tó so wọ́n lè yẹ jẹ ní lórí káwọn èlò. àpàtó káyà sí ní sẹ́pẹ̀ àwọn àpàtó káyà sí àwọn olóògbé yẹn wọ́n láti gbé àpá ẹ̀fẹ̀ láwọn ìjọ rẹ̀ tí wọn. mo ní ìjọ tẹ̀ kó fi ṣe ẹ̀sán dáadáa sí tó yẹ kí ni síbẹ̀ wọn ló gbọ́ra kà fún àwọn fọ́ kí àwọn mẹ́mọ́ ká tàbí tó pè mọ́ tó ń bóyá àwọn sọ ní àwọn èèyàn òní pé kí ní kan lè ní ẹ̀tọ́ láwọn ìgbà wọn ṣe ẹ̀kọ́ ìyẹn sọ̀rọ̀ ìyẹn sọ̀rọ̀ wọ́n ní wọ́n ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ẹ bá wọ́n lè lọ́ka fún ìyẹn tí wọ́n ni tó wọ́n lọ. bàbá àtọ́jú bẹ́ẹ̀ lọ adé tó dáa lórí lóṣèlú táwọn máa ń ṣe wọn á rí ìtọ́ wọn kó dáa ẹ̀ẹ́dọ́ ta wọ́n mọ̀ nǹkan ní gbogbo àwọn oúnjẹ tó bá pẹ́ àbá tó wá ka ni ó pè ókè àbá tí ó kà tó lẹ́ tó bá wá mi ẹ̀kọ́ kí ló náà wá ṣe lọ́wọ́ tó fẹ́ káyà sí síbi sàárè òun ṣe kí ni kò sí bẹ́ẹ̀ lẹ́yìn àwọn olóòkú tó ní wà bọ̀jẹ̀ tí ò bá lówó kọ́ gbogbo eléyìí ìmọ̀ ẹgbẹ́ tí ò dáwọ́ lẹ́sàn kí òun lẹ́yìn mọ̀ wọ́n bá tí wọ́n ti lẹ́gbàá kí ó yẹ kí ẹ̀rí ìwọ́síwájú wọn kí òun fẹ́ràn pé bọ̀ ìrìnkàn ní lọ́wọ́ kan nígbà tí ìran kírun fáwọn òun lédi mẹ́ṣọ́ ọ̀pá á pé ọ̀rọ̀ akídà àfẹ́lẹ́ kó sí ọ̀rọ̀ tí wọ́n yára pẹ̀lú kí n ṣe ti ìdá wípé ìyẹn ti fún átùn ní ìwà láti àìpẹ́ níbẹ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n ń ṣe ọ̀rọ̀ ìdá ọ̀rọ̀ akídà àwọn kó sí ọgbà ọ̀fin kí ìran ìtọ́jú kí òun ṣe ẹni tọrọ tí wọ́n pé irú ẹni wa. ẹgbẹ́ sí ọ̀rọ̀ àkídà ni àwọn adé àkọsí àbọ̀rọ̀ bíríà ọ̀rọ̀ àkídà kì í sọ̀rọ̀ bíríà ọ̀rọ̀ bíríà ni wọ́n kò sí bíríà tún mùkàfírọ̀ nítorí ẹ̀ka sọ ni tèmi náà dáadáa lẹ ní àdáadáa lẹ àdáadáa lẹ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ó lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbádà ó dẹ̀ kẹ́ gẹ́tì bídí ajára lọ́tọ̀ ọ̀nà ológun àṣẹ bídí àlọ́ ẹ̀ka béèrè èyí lè kó sí bídí àlọ́rọ̀ àkídà kó fẹ́ di kúfúrú títí ẹ ká sọ nìyẹn kíká irú àkídà tó gbé abídí àdẹ ni but ó lè jẹ́ pé ní lápẹjọ yẹn tó ń fi ilẹ̀ tí wọ́n sùn ní búra tó sì gbà pọ́ náà ló dáhùn kì í ṣe ilẹ̀ kí ni ìdájọ́ rẹ níbẹ̀ bídíà òní ọ̀rọ̀ kí ló ti di bídíà ọ̀rọ̀ àkídà mukafiro na ayokele mukafiro kese mukafiro sotara ni ọ̀rọ̀ àkídà lọkọ lórí gbogbo ẹni tó bá ti kó sọ̀rọ̀ àkídà ní bídíà ó dídí kí ni ó di kèfèrí a ní bídíà tún mọ̀káfíìrọ̀ lóko ní aspect wo ló wá fi kó sí bídíà láti alẹ́ lóko aspect ọ̀rọ̀ àkédà ni so àwọn ọmọdé yàrá tó kó sí lágbára a ní bídíà pín sí méjì káyipẹ́ náà ti yàbàtà máa ń sọ ni pé kèfèrí náà àgbà rẹ lọ́wẹ́ gbogbo ẹni tó bá ti kó sí bídíà náà lọ́wọ́ àfi wẹ́rù táwọn ọmọdé yàrá kò lọ́wẹ́ so tábà ní à bídíà pín bídíà tó lè sọ Ahmadiyya so a ní kírun lẹ́yìn wọn náà ẹnìyẹn ó sọ ìṣesí wọn ní bídíà tó mufasikọ ni pé bídíà tó sọ wọn dé yẹn jẹgẹjẹgẹ nínú ẹsìn ìwọ tí wọn yẹ kó rí yẹn jẹgẹjẹgẹ kí ló sọ wọn di kẹfẹ yìí náà nítorí amúnáwó yẹn lójú ni pé máa ń gbé ẹlẹ́rìí bàbá mi ní kámadíyà làwà òun lè mọ̀mọ́ táwọn ń tẹ̀lé ẹ mọ̀ wá lùsùn náà subhanallah ìdájọ́ wọn máa wà mọ́dírètì àwọn amadíyà àsùnwòn kí ni wọ́n kèfèrí bọ̀tẹ́ lérí àfọ̀rọ̀dù bẹ́ẹ̀ kó kàn máa ń kírun ní mọ́sálásí mọ́ agbẹ́dájẹ́ ẹ̀rú gbogbo alágbàkọ̀tọ̀ ó bá kàn wọ́n lọ́dọọdún tọ̀ àwọn àlùkò àbá ń tẹ̀yìn ní ẹ̀yìn ọmọntí ẹ̀yìn sí àlèkòlà tó fún ẹ̀ bọ̀t kò mí ìpín tó náà ṣe dá o ọlọ àlà. Gbogbo ẹ̀rọ ẹni ẹranko oríṣiríṣi ká ṣe papọ̀ ẹgbẹ́ káwá bí bíá ẹni ẹni ẹni ẹran àti màálù ẹyin màálù ok kí kan wá bímọ yẹn bó àhán kí wá ní mọ̀ bọ́ bẹ́ẹ̀. ọmọ tó lèmi jọ làwọn òní lọ àgbò. ṣé kílónì kan nìyà yìí ẹ̀rọ kò jẹ́ bẹ́ẹ̀. aláàlá mi mo ti kọ́ máa fọ́ ọ̀sẹ̀ ṣùgbọ́n tó ṣe é kékeré ṣe nọ́mbà tí mi tà ń èdè tó ní túmọ̀ akọ́rọ̀mọ̀ yẹn pé kò ní tọ́ tẹ́lẹ̀ bá pẹ́ran yẹn kílẹ̀ ń pa nígbà tẹ́lẹ̀ bá mọ̀ lọ àti kíní kan ẹsẹ̀ sí tó bá bímọ ẹ̀fẹ̀ pàlẹ́yà kílẹ̀ ẹsẹ̀ fi pa kílẹ̀ korúkọ dẹ́sí o. ọlọ́run dá kálukú ní ẹ̀dá rẹ̀ ká fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ọ̀la rẹ̀ náà. Thank you alikafir àti munafik ó yàtọ̀ kò tó yàtọ̀ alìcumumu alìkhususu wà láàrin méjèèjì ẹni jẹ́ káfíìr kó má jẹ́ munafik ìyẹn lè jẹ́ munafik kó má jẹ́ kíni káfíìr ìyẹn lè jẹ́ munafik kó jẹ́ káfíìr ó yàtọ̀ alìkafir. Al ọ̀nà tí èsì mùsùlùmí rárá so alimunafik ó lè jẹ́ mùsùlùmí tó jẹ́ yẹn burúkú kí wọ́n á dùn kí ayatul munafik salasa ìta àdáfà kàdàrà kí àmì munafik mẹ́ta tó bá ti sọ̀rọ̀ yóò parọ́ ẹnìkan á parọ́ fún ẹ̀sọ́ dídí kẹfẹ́rí nìyẹn tẹ́lẹ̀ jọ kírun munafik sì ni ìyẹn nífàkù amali nifaku amali ohun wa munafiki fayita wa ada akalaf tó bá ṣàdéhùn kò ní mú ṣe wa munafiki fayita tumi kan tí èyí bá fi nǹkan ṣe wọ́n yóò jàǹbá ìwà munafiki tó yẹ bá jẹ́ mùsùlùmí àní tó ní ẹ̀sọ́ pé ó lè kèfèrí ṣùgbọ́n munafiki tó wà tó jẹ́ pé kèfèrí lòun òun lẹ́ni tó wà ní ìsìlámù yìí dájọ́ ń gbégún kí nìyẹn tí mùsùlùmí nìyẹn ẹ òun ni tó náà bá kí n tó gbèrò sójú tó ọjọ́ ń sáwó ọjọ́ ń pàtẹ́wọ́ irú yẹn kí ni mùnáfìkì ṣùgbọ́n mùnáfìkì ti yẹn mùnáfìkì tó di di kèfèrí ni ẹ láti kókò ó ti gbogbo mùnáfìkì ni kí ni kèfèrí hmm? àwòrò nífàkù tó kó sí àwọn tí mùnàfíkì tí wọ́n ṣe pé aṣọ ìrìta kọ́kọ́ pé a tún mùnàfíkì fàlàfà ayé tẹ̀kejì pé àwọn tí mùnàfíkì wọn gbẹ́nà di kèfèrí wọn náà sọ pé ní innal munafiqina fi darkil asfali minan nar àkèfèrí káwa ìsàlẹ̀ sàlẹ̀ ẹnu náà làwọn àti kìnnì ẹ̀ máa wà ẹni máa ń ṣe irú kèfèrí ẹlẹ́ẹ̀kejì gan ó burú ju kèfèrí ìpìnlẹ̀ lọ torí kèfèrí ìpìnlẹ̀ tẹ́ pé láti pìnlẹ̀ tẹ̀ kèfèrí lòun òun àpẹlẹ̀ pé mùsùlùmí tẹ́lẹ̀ ìwọ́n mùnáfìkì tí òun náà bá wa ṣe tá à ń ṣe inú ẹ̀sìn tó jẹ́ pé aláwo ni ẹlẹ́bọ ni ìyẹn ló lágbára jù sọ̀rọ̀ bá a nà. ètò sáfù wàá rí sáfù wájú kíkún sáfù ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n wá lọ ní ní last round ọ̀sẹ̀ ọwọ́ tún nínú mi ẹnì kan wá wọlé ó wá bọ́ sáàárín mi èèyàn márùn-ún gangan kò bá wọn lọ sí kò bá wọn lọ síbi tí ọ́fíìsì lọ́wọ́ tó ọ́fíìsì òun wà láàárín ṣùgbọ́n àìpẹ́ àwọn ẹlòmíì náà wọn bá wọn bá ní ibi tó wà látara àwọn ènìyàn náà wọn wò pé àwọn ọgbọ yìí àwọn kan bẹ́ẹ̀ ṣé wọn ti ká lọ́kàn wọn ti àwọn yẹn náà ká aláfa àwọn yẹn náà yà pa àárín láti máa ń gbé sọ́fù àárín nítorí ẹ̀sìn sáfù alákọ̀ọ́kọ́ náà ló ṣẹlẹ̀ sí kínní àwọn yẹn kú tó a fẹ́ tó sọ́fù sí mọ́mú dúró ní sẹ́ńtà ṣé àwa bí àwọn ẹni jí fẹ́ kí àwa dúró ní ẹ̀gbẹ́ mo ti tó yẹ kí lágẹ̀yẹ sọ fáwọn èèyàn gan-an láti mú náà sọ bó lẹ́ ṣe tó ta kọ́kọ́ ẹni kápẹ́ òkè àwọn tí ó bá yàn já pé ẹ̀gbẹ́ láti tó sáfù kí wọn àfihàn ẹlẹ́kọ̀ọ́ adijọ́ ẹjẹ́ agbe láti kí ni ẹgbẹ́ nítorí ṣẹlẹ̀ sí àkọ́kọ́ náà ló ṣẹlẹ̀ sí àwọn yòókù ẹ̀rí ẹnu sáfúlà tapọ̀ ọ̀tún ààrẹ yìí tó sọ yìí kagbe látàpọ̀ ọ̀tún àgbẹ̀ sáfúlà látàárín ni ẹ̀ àmọ̀ ìfisẹ́gbẹ̀ ọ̀tún àmọ́ ìfisẹ́gbẹ̀ kódà àtúnlẹ̀gbẹ̀ látàárín ká fìsẹ́gbẹ̀ ọ̀tún nìkan ká fi ìlú sílẹ̀ lágbèjọ́ ẹgbẹ́ ọ̀tún àtúnlọ bí àbí fifteen ẹgbẹ́ òsì kò sí yẹn kankan bẹ́ẹ̀ ìyẹn ẹgbẹ́ ọ̀tún àmọ́ balance lónìí tọ́ba rẹ̀ pé bí ìwọ ní tún lọ bẹ́ẹ̀ kí akọ́ tó kàwọn ti tè mọ́ kó ju òsì lọ yẹn ló dá wàlá àlá. ṣe ẹ̀yin tó bá pè pé ẹni yẹn ló dá wà ní àárín yìí so ṣé kò sí kankan. kò sí kankan wọ́n pè é nìkan wàlá àlá. ìyàṣẹ́ ẹ̀yin nǹkan kan ti gbajúmọ̀ lẹ́nu tó mẹ́ta yìí so láti jẹ́ pé ẹ̀rọ ọlọ́yẹ̀ nípa ojú rẹ̀ sí ṣe nípa pé nípa pé à ń gba ẹyin lára obìnrin ẹyin a dẹ̀ ń gba àtọ̀ ọkùnrin a dẹ̀ ń fi méjèèjì kan sàn látàrí pé bóyá ìdí wà bí àìtètè àti pé alátètè dá wọn lóhùn ṣòwò kọ́mọ̀ ní ìsìn lọ́yà pé mo lè gbọ́ nítorí ọmọ lára obìnrin wọn á gbà ìtọ́lọ́dún ló ní sábà bí ọmọ lára ọkùnrin àtọ̀ wọn á gbà òun á ní wọ́n ṣe máa ṣàrùn ìdúbẹ́tì méjì wọn ra wọn ká fatalize ajá ní tó wá dà kó máa níbi tó máa dé kan tó wá gbé sí fún òun ẹ̀ka náà. àkọ́kọ́ eléyìí tó ẹ ká kọ́ mọ̀ ni pé ọlọ́run subhanahu wa ta'ala ọba tí mo fún yàn lọ́mọ tó bá sì tó wà sele, kọ́dà tó yóò ṣẹlẹ̀ yóò tí o bá sí ń bẹ agbọ̀dọ̀ gbọ̀nà haram ọlọ́run sọ bí o ti fún yàn lọ́kùn lákọ́lábo ó sì sọ pé wàá yẹ́jẹ́ alùmọ́yà ṣáàwó àtọ̀yìnmọ́ ẹni tí ò ní bí ò ní bí yẹn ló fà tó yẹ pé bá a ṣe ń wá rísìkì yẹ bá nàìjọ pé ní ẹ má jẹ́ kí ìlọ́lára rísìkì kó sun débi tẹ́ẹ̀tì wá débi tẹ́ẹ̀tì sẹ́lọ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ téèyàn wá kò gbọ́dọ̀ àti ìrí ó sun adébi tá a ti ṣẹlọ ayé náà àwọn ànábì ọlọ́n tí ó ti bímọ ànábì wa Zakariya ó ní obìnrin ní ìwà nílẹ̀ azimu mi ní egbò mi gán ti ń lẹ èrè ọlọ́run bá mi wàṣálà ráàsù ṣe ìbá ewu ti kú gbogbo orí mi. falam akunbi du'a ikarọ bi ṣèkìyà kí ló ń ṣe lọ fọlọ du'a ń ṣàdúrà lọ kọlọ́n tó ya zakariya inna nubashiruka bi gulamin ismuhu yahya lam naj'al lahu min qabli samiyya ìrẹ zakariya fún ọ ní ọmọ kan tí ó mọ jẹ yahya yóò sì ṣe ń ti ń jẹ wọn gan kọ́kọ́ rọ́bì anna yakunu li gulam wa kanat murati àkérò ìyàwó mi ló ti dàgbà ló ti dàgbà tí ó lè bímọ yìí tìyàwó no ìyàwó lè ti dàgbà kọ́kọ́ sí kínní wọ́n ẹ́ ẹ̀tọ́ àwòtọ́ kan náà wà kọ́díbà lágìtúmínà lè kí bá ìyá ìmínà tí wàá di bàbá arúgbó káyipọ̀ kọ́ ló darúgbó ìyàwó sì yọ̀ǹgì àtúnlé àbí ìyàwó yọ̀ǹgì ọkọ ọkọ yọ̀ǹgì ìyàwó darúgbó bọ̀tà méjèèjì náà ti wà ń kú yìí. ọlọ́ni falakadà lè kakọ́ la rọ́bọ̀kì bọ́lá ọba rẹ̀ ṣe wèrè huwa aláyà hayẹ́n òrùn látọ̀dọ̀ ọlọ́run akọ́dé kọlá tó kàmí nǹkan mìíràn ṣe bí wọ́n gan mo dáwọ́ náà wà lámúta kò ṣe yà á ọ̀jẹ́ oh, kankan tọ́rọ bá ti sọ pé obìnrin obìnrin na mọ́sálà yìí tí olùjíjẹ́ ojú tó yẹ kéèyàn kan fi mú lákọ̀ọ́kọ́ nù ẹ̀ẹ̀kejì ni pé kò tako ìgbìyànjú tó wípé àwọn àmọ̀rọ̀dù kan ni wọ́n fi sábà dókítà tí wọ́n ṣe ń tí ò ní takọ̀rọ̀ ẹ̀sìn ya test kan ní náà lọ tí ó ti ní. ṣùgbọ́n kẹ́hìn ní afẹ́ gbẹ̀yìn lára ẹnìkan sí kejì àwọn àfa sọ ẹni àkọ́kọ́ ni pé nínú tí ó kọsẹ̀lẹ̀ ní ìkìtìṣáfù al-awra bidoni darura ẹni tá gbà yín lára rẹ̀ kí ni ó múlẹ̀ yóò fi kí ni lẹ̀ ẹ òwò lẹ̀ tí ò sí dọ̀rúrà lẹ́yìn gbọ́dọ̀ fi dọ̀rúrà ọ̀gá kí ni dọ̀rúrà yẹn wọ́n fẹ́ sọ pírẹ́sẹ̀ fún kí ni dọ̀rúrà ni wọ́n fẹ́ gba abẹ́rẹ́ owó àti nílára ọ̀sà gbọ́dọ̀ gbá wọn mọ̀ fẹ́ bímọ náà nínú ni ọsí òwò lẹ̀ ìyẹn ò tí ì dìde dọ̀rúrà lọ́dọ̀ ta ni ọ̀dọ̀ náà ẹ̀kẹ́jì ni pé tí wọ́n mú yẹn kò sí dọ̀mọ́ọ̀nù kò sí garanti pé nǹkan ẹni yẹn náà ló dé kíní ló dọ̀mọ́ àwọn mọ̀sáyè tó pọ̀ ẹni náà kọ nọ́mbà sí ó lè dé kíní ó lè dàpọ̀ àbí ó lè dàpọ̀ ó lè dàpọ̀ wọ́n ṣàlàyé tá a bá kọtẹ́ àlọ́ ká lọ fíkòlù wá kẹ́ ti sheikh doctor bakr bin abu zayd abu bakr abu zayd aywa rahmanulahu ta'ala ní tíra lórí ẹ̀ alfiki olùwàkẹ́ ẹ discourse ọ̀rọ̀ yìí gan lórí ẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ ń sìn wọ́n gbé lọ torí pé títẹ̀ lómi bá lọ́mọ ta ni ọmọ ta la máa pè ọlọ́mọ ta la máa pè àbí nígbà tó bá gbé lọ tẹ́tẹ́ bó project lọ gbé tí kò kẹ́tẹ́ gbé á padà sólè òun náà lè fọ́ sọ́yà pọ́ ọmọ òun ní ọmọ òun kò lè fọ́ sọ́yà pọ̀tẹ́ni tó súnmọ́ ìyàwó rẹ̀ tó yẹ kó lòún súnmọ́ tó fi dóyún tó mọ̀ ní ọmọ òun ni tí wọ́n bá ti gbà nǹkan kúrò lára àyàn tẹ́gbẹ́ lọ bì kan kò ní sọ pé nǹkan ni wọ́n ṣe kí ni àgbéwà mọ́ pé nínú aburú mi tí ó wà mẹ́ni àtàwọn nǹkan mí náà tí wọ́n tún sọ. Wallahu a'lam. Naam irẹ́ bèrè yóò ṣe pàtàkì tọ́lẹ́ka yẹn kan technology lò kìtẹ́kẹ́ gbogbo tó bá ti ń wá àwa mùsùlùmí àfojú ẹ̀sìn gbé ni o irú ìtàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan yẹn náà ká mọ àwọn ẹran mélòó àwọn òyìnbó ò lẹ́sìn tí wọ́n àwọn rò pé wọ́n ń sáyé ni ẹlòmíràn ni mo bá àmùsùn pé tẹ́ fi jù àwọn ẹ̀ka náà mọ̀ ṣe ṣé èyí ń jọrọ ẹ̀sìn àbí tó bá gbé wá náà lámọ̀ gbà tó bá gbé wa lóye ká náà máa ṣe mọ́tò ń sìn sí kèná ká náà máa ṣe yó ká máa ṣe àwọn nǹkan mẹ́rin mi tí ó ṣàǹfààní fáwọn èèyàn tá a lè lò sí tó dáa ṣùgbọ́n eléyìí àwọn nǹkan nira ni mùsùlùmí gbọ́dọ̀ ní àjò tá a fi jọ nǹkan torí mo dábẹ́ gbé wá mùsùlùmí ni a gbà torí mo tó bá dúpẹ́ fún ẹ̀ka lọ́wọ́ gbà ah, tẹkinọ́lọ́jì tó fi lọ wájú tó fi ṣe kíní kan nù rárá o èmi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìnira ni àwọn mi méjì ni wọ́n kàn èyí tó bá lò sí àbí èyí tó bá lò sí ni ọ̀n lè lò síbi dáadáa ọ̀n lè síbi aburú bọ̀tí míì kéde kó lójú méje olójú kan náà ni ojú kan aburú ló wà ń bẹ àmùsùlùmí ni bá wọn ẹgbẹ́ ń bì yí o wallahu a'lam. èyí ẹ máa ṣe zoro bá. ẹ. Eh,